mirza gulam ahmadu lànàbí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tààrùn retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ ó kúrọ ní gbogbo wọn o kàláwù ìṣọṣọ wa ká má di kẹfẹ ríru bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ àwọn ṣíya káláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tijaniya pẹ̀lú ibrahim nìyà kó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó ti jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní kọdíyà níyà. àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí ń ṣe. mirza ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiru tá à ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ ní mírízà mírízà gulam Ahmedu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ̀ yẹn gbogbo wọn o. kàláwù ìṣọ́ ṣọ́wa káàmọ́dì kẹfẹ́ríhù bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀. Mirza zagulam Ahmadu àti Shehu Ahmada. tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú Ibrahim nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwù náà wá ṣe o kó fi súnà rẹ̀ borí والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته مكي kí نككيتي إسلام مكي kíkí سي Islam mo تي في mo kí wa káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa ní òní òní ni ọjọ́ asapt asapt déètì òní ni twenty six jùmọ́dà fani oṣù kẹfà ọdún fourteen forty three twenty six six fourteen forty three. àkọlé ọ̀rọ̀ wa òun náà ni fífi Allah wé ènìyàn apá kẹrin fífi Allah ènìyàn apá kẹrin. ní àná tí í ṣe ọjọ́ júmọ́à tá a ṣe apá kẹta à ń ṣe àlàyé lọ́wọ́ lórí hadithu sifati rahman hadithu sifatullah èyí tí agbẹnusọ tó bà ní orúkọ jẹ́ tó pè ní hadithu tẹ̀jísìn hadithu àtẹ̀jísìn mo sì ń sọ wípé kò sí hadithu tẹ̀jísìn kò sí àyà tẹ̀jìsíìmù bí kò ṣe pé hadithu sifatullah tí a bá ka àwọn tíra hadithi yálà sọ̀híhù lìbùkọ́rí ni yálà sọ̀híhù muslim ni yálà àbúdáwùdù ni yálà tírímìdì ni yálà ànàsáyí ni tàbí ibùnú májà tàbí bẹ́hàkì ẹ ní rí àkọlé tí agbẹnusọ àwọn oníbídíà yìí ń pè ní hadithu àtẹ̀jísìm ẹ ní rí nínú kútùbù sunna ẹ ní rí nínú kútùbù hadith ìbá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lórúkọ jẹ́ òun ni kí irú agbẹnusọ yìí kọ́ máa lo èdè àtẹ̀jísìn fún hadith bí wọ́n ṣe wá lo àtẹ̀jísìn láti fi ṣe àkọlé hadisi lọ́dọ̀ ara wọn bó pẹ́ bó wọ́n tún padà lo àkọlé yẹn fún àwọn ááyà tí aláwo ti dárúkọ àwọn ẹ̀yà ara kan tó fi ròyìn ara rẹ̀ wọ́n tún padà pè yẹn náà ní àyàtù àtẹ̀jísí wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ẹyẹ bọ̀ lápò ni. èmi wá ń sọ fún ayé wípé kò sí àyà àtẹ̀jísìn kò sí hadithu àtẹ̀jísìn ohun tó wà òun ni àwọn hadithun al-ahadith ahadithu sifatila ta'ala ayatu sifatillahi ta'ala ohun tó wà nìyẹn. kó tó wá di pé a máa bá ọ̀rọ̀ lọ síwájú nítorí pé ibi tí a sọ̀rọ̀ sí lánàá ibẹ̀ náà ni a ti gbé e ní òní ṣùgbọ́n mo fẹ́ pe àkíyèsí wa sí àwọn iṣu kan tó wà nílẹ̀ lórí ọ̀rọ̀ yìí léyìí tó ga sí pé ní àná agbẹnusọ ó ṣe bóyá apá kejì tàbí apá kẹta tó pè ní fífi ọlọ́run jọ ènìyàn fífi ọlọ́run jọ ènìyàn nínú àwọn nǹkan tí mò ń retí pé kẹ́ni yìí ó sọ tí ò tí ì sọ ẹ dákun mo fẹ́ fi àsìkò yìí rán létí kì í ṣe gbogbo ọ̀rọ̀ nìyẹn máa ń fọ ìsí rẹ̀ bí kò ṣe ìtọ́ bá jẹ́ kókó nínú ọ̀rọ̀. àwọn nǹkan tí mo bi agbẹnusọ ìléèrè pé kó sọ kò ì sọ nítorí pé òun náà ti ń dá èsì padà àwọn nǹkan tí mo wá lérò àwọn nǹkan tí mo ní lọ́kàn kó yẹ kó tiẹ̀ sọ fáyé kò ì tí ì sọ ọ́ mi ò wá ní fẹ́ kí agbẹnusọ yìí kó wá da nǹkan bò mọ́lẹ̀ kó da nǹkan bò mọ́lẹ̀ mo wá fẹ́ kọ́kọ́ wa létí ẹ bá mi sọ fún un àwọn kókó tí mo fẹ́ kà yìí mò ń retí rẹ̀ sẹ́ẹ́ kókó ni àwọn nǹkan náà lọ́dọ̀ tèmi ìkíní mo ń retí ìtọ́ka sí ìfàǹfà tí agbẹnusọ sọ kó ṣẹlẹ̀ láàrin samahatu sheikh ibn baz rahimahullah àti àáfàá àgbà kan ní azihari lórí aya àyà wàmọ́ńkáàdà fi áàgì yìí àhámá wàhúwà fílí áàkìrọ́tì àhámá wà àdọ́lù sẹ̀bìlà. ìtọ́ka sí lórí ìfàǹfà yẹn ọ gbọ́dọ̀ fi hàn ayé nítorí pé in the whole world láti mọ ẹni tí ń jẹ́ sheikh bono bas àáfàá àgbà kan láti asia rí anybody ló lè jẹ́ bẹ́ẹ̀ anybody ló lè jẹ́ àáfàá àgbà kan ní asia rí. ṣùgbọ́n amẹni tó ń jẹ́ samahatu sheikh ibn baz rahimahullah olóògbé alàgbà jùlọ nínú àwọn àfáà sheikh ibn baz a fẹ́ kó tọ́ka sí ìfàǹfà tó sọ kó ṣẹlẹ̀ láàrin àáfàá wa àgbà yìí àti àáfàá àgbà kan láti azia nítorí pé ìwọ́ni ńlẹ̀ ìyẹpẹrẹ ẹni ìtàbùkù ẹni òun ló jẹ́ láti máa ṣe túhúmọ̀. ìkẹ́fín sí sheikh obunubak lórí táríjámà ááyà nà fi áàbì yìí áhámá. eléyìí tí wọ́n sọ sẹ́mi pé tùkútù ni mo tú èmi ò lè ríro. èmi kò lè ríro àwọn tó jù wá lọ yìí náà ni wọ́n ń sọ pé wọn ò tó máa yà yìí so aziari nìkan ló mọ̀ tó máa yà mo sì ti sọ àṣírí kan fún wa wípé nítorí pé ìtumọ̀ àlùkùránì tí mo túmọ̀ kò lọ pẹ̀lú ìfẹ́ ẹnu wọn mo túmọ̀ rẹ̀ pẹ̀lú hadithi òun ló ń fọ́ wọn lórí táwọn sì jò ní bídíà. so lẹ́yìn lẹ́yìn lèmi wá wà nínú atúmọ̀ nínú oníṣẹ́ ìtúmọ̀. àwọn àpá wa tó wà lókè lókè ọ̀kan nínú wọn ni samatu sheik ibn baz rahimahullah tẹ́ni yìí ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìfàǹfà wáyé láàrin sheik ibn baz àti àpá àgbà kan láti azean ẹ dákun ẹ bá ń bẹ agbẹnusọ nítorí àlọ́ kákan rí tọ́ka bóyá fídíò rìkọ́dì ni o bóyá ọ́díò rìkọ́dì ni o bóyá inú jẹ̀rídà kan ìwé newspaper kan ló gbé jáde ni o bóyá magazine kan ló gbé jáde ni o bóyá wọ́n sì ti tẹ̀ bọ́ọ̀ta gẹ́gẹ́ bí tírà tó ga sí pé ó ní orúkọ ó sì ní ojú ewé. bí ọba lè pòdúsì ẹ̀ fún ayé ìyẹn ń fi ń sẹ̀rí ọ̀rọ̀ tí mo sọ pé agbẹnusọ yìí ó ń parọ́ mọ́ àwa ahalùsùnà wàlìjàmá torí pé ṣe kò bá sọ̀rọ̀ rahimahullah ọ̀kan pàtàkì ni wọ́n jẹ́ nínú àwọn àfáà àsìkò tiwa yìí tí wọ́n ti kú nínú so ìtọ́kasí ìfanfà náà láàrin ṣèkùbùnú báàs àti àfá àgbà kan láti aziari ẹ dákun agbẹnusọ ẹ bá ní mú ìtọ́kasí rẹ̀ jáde ìyẹn ní ẹ má fi ọ̀rọ̀ bù mọ́lẹ̀ torí pẹ́sùn lẹ fi ka àfá àwa yẹn nǹkan ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ kí agbẹnusọ kó dákọ dárúkọ rọ́wí nínú sọ̀hábà àti rọ́wí nínú àwọn tábìyìn tó gba àdíìsì tó kóòtì wá wípé àdọ́hìkù lè ṣe ìtọ́ni wọ̀tàbásùmù lè àdọ́híkú lè ṣe ìkọ́ọ́n wàtàbásùmù lè láàyè. sọ̀hábà tó gbọ́ lẹ́nu ànábì alákọsílẹ̀ àdíìsì tó kọ ọ́ sílẹ̀ nínú àwọn tábìyìn ìyẹn ni pé bóyá àbúrẹ́rà tó jọta àwọn ló wá ni tàbí ibùnú mọ̀sẹ́wùdì tàbí ibùnú àbáàsì tàbí ẹlòmíràn òkè pé an àbí hùrẹ́ra an ibùnú mọ̀sẹ́wùd an ibùnú Umar an àbí Musa al-Ash'ari òkè qala Rasulullah sallallahu alayhi wa sallam òkè tọ́wá ní rọ̀wáhù. Eh, rawahu imam bukhari rawahu muslim rawahu abu dawud kó sọ àdíìsì yẹn nítorí pé èmi ò tí ì rí àdíìsì yẹn kà mo sáàtì fún mi ò rí mi ò rí àdọ́yíkù lìṣẹ̀ ìtọ́ni wọ̀tàbá súnmùlùláì ànábì sì ti sọ̀rọ̀ wípé mọ́ ń kọ́lá àláyà mọ́ lám àkúl gbogbo aládìsí ló gbà wá Bukhari gbà wá Muslim gbà wá àwọn mọ̀sánìdì wọ́n gbà wá gbogbo aládìsí pátá ló gbà wá àdìsí tí ó wà nínú mùtàwásírù àdìsí tí ogunlọ́gọ̀ àwọn sọ̀hábà gbà wá tí ogunlọ́gọ̀ àwọn tábìlì gbà wá ọ̀kan nínú àdìsí bẹ́ẹ̀ ni àdìsí mọ́ńkọ́lá àláyà mọ́lám àkúl fálíyàtàbáwá à mọ́kàn àdàwù mìnà náà ẹni tó bá ṣàfitì ọ̀rọ̀ tèmi ànábì ò sọ tó bá ṣe àfitì ẹ̀ sí mi. tó bá ṣe àfitì ẹ̀ sí mi kó wábi tó máa jókòó sí nínú náà òwe lẹ́yìn sọ yìí he told you the tira did not just be saying nonsense kí ni ètò ọmọ tó ń sọ yẹn tó bá ti sọ wúrúwúrú ń bíbà yìí mo máa blọ́ọ̀kì ẹni o kí ni ìtumọ̀ òyìnbó tó ọkọ yìí ní ìtumọ̀ kí ni ìtumọ̀ òyìnbó tó kọ yìí tọ́ba ti sọ wóróworó tọ́ba jẹ́ pé ọmọ agbẹnusọ ní ọ́ tọ́ba lọ sọ wóróworó lórí pátọ́ọ̀mù mi màá búlọ́ọ̀kù ẹni lọ́jọ́ òkúta agbẹnusọ rẹ̀. Ok. hadithi tí agbẹnusọ yìí sọ ọ̀rọ̀ tó pè ládìsí ànẹ́bì yìí ìwọ́n ń fi ẹ̀sùn kan àwọn sọ̀ọ́bà wípé àwọn àdìsí yẹ̀wùdíyà o ni wọ́n sọ di àdìsí nàbàwíyà ọ̀sọ́ mo ti pílẹ̀ jáde. pé àwọn àdínkù al-ahadith al-yahudiya wọn ni wọ́n sọ di al-ahadith anabawiya bí ó jẹ́ pé wọ́n náà fẹ́ sọ ọ̀rọ̀ ẹnu rẹ ọ̀rọ̀ ẹnu rẹ látọ̀dọ̀ ara rẹ tí ó jẹ́ pé fẹ́ sọ di àdíìsì ànẹ́bì máa wá lọ́wọ́ ha burhanakum in kuntum sadiqin ẹlẹ́rìí ń jáde gbogbo àdíìsì kú ti wà lákọọ́lẹ̀ kódà bíi jọ̀njọ̀njọ̀njọ̀n tó dá sí pé èèyàn máa wá àdíìsì káàkiri orílẹ̀-èdè ibi tó jókòó sí náà ló ti wà ayé ti di rọrùn tọ́ba ti gúgù fún yóò gbé jáde wá so hadithu tó kóòtì tó pè ládìsì ànábì muhammad sallallahu alayhi wa sallam àdọ́yíkú lè ṣaitan wàtàbásúmú lillahi dákun agbẹnusọ dákun tọ́ka sí ibi tó wà fún wa bí bẹ́ẹ̀ kọ́ a dá sí pé ìwọ gan lọ wà nínú àwọn aládìísì yẹ̀wúdí tó ń pè ládìísì ànábì Muhammad ìwọ gan ni ọ nínú àwọn tí ó ń gbé àdìísì yẹ̀wúdí tó ń gbé sí abẹ́ àdìísì ànábì Muhammad kìí ṣe àwọn rúwátùlẹ̀ àdìísì ìdí tó fi gbọdọ gbé bọ́ta nìyẹn o ó di nǹkan kejì tí a kọjá nǹkan agbẹnusọ ọ sọ pé nígbà tó ń túmọ̀ ibùdó radiyallahu anhu tí à ń kà lọ́wọ́ tá à ń ṣe ìtúpalẹ̀ lọ́wọ́ ó sọ pé wọ́n ní pé yẹ̀wùdí wá kọ́ ànábì nímọ̀ yẹ̀wùdí wá kọ́ ànábì ní kéwú nígbà tó ń túmọ̀ àdìsí yẹn tọ́ka sí. Si, láfùlù ọ̀rọ̀ tó dúró fún pé àdíìsì yẹn ń tọ́ka sí pé tàbí àdíìsì yẹn ń fi rinlẹ̀ wípé tàbí àdíìsì yẹn ń sọ pé yẹ̀wù dí ọwọ́ akọ́ ànábì nìkéwù. fún ìdí méjì ìdí àkọ́kọ́ gbogbo àwọn rìwáyà àti àdíìsì yẹn pátápátá gbogbo egbawa wa rẹ̀ yálà sínú Bukhari ni yálà sínú Muslim ni yálà sínú Tirimizi ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwo òrí láfúlù tó ní í ṣe pẹ̀lú pé yẹ̀wùdí yẹn wá kọ́ ànábì ní kí àárín bẹ̀. àwo òwà mọ̀ bóyá ẹ̀gbà tiẹ̀ tó ń kà yẹn àmọ̀ bóyá wọ́n sọ ń bẹ̀ pé جاء يهودي إلى النبي صلى الله عليه وسلم يعلم نبيه العربية يعلم نبيه العربية bóyá ẹ̀gbà bi ya wọ́n ń kà bóyá wà ń bẹ̀ ló fi ló fi ti ló fi tu jáde ní yorùbá ọ̀ọ̀ka lárúbáwá rẹ̀ ọ̀ọ̀ka lárúbá ọ̀ọ̀ka lárúbáwá àlẹ́ àrọ̀bíyà ọ̀ọ̀ka lárúbáwá rẹ̀ yóò bá rẹ̀ ló tú o sì ń tún síbi gbólóhùn tó tú yẹn o sì fi ń tàbùkù àwọn pé wọ́n ẹ ọwa akọ ànábì ní kéwú wọn lọ́wọ́ akọ ànábì ní fi ibi tí gbólóhùn ọwa akọ ànábì ní kéwú yẹn ó fi hàn ayé. ó torí kò ti fìyẹn bà àwọn rùwáàtì ló kọjẹ́ ó ti fìyẹn bà àwọn sọ̀hábà ló kọjẹ́ ó ti fìyẹn bà àwọn ẹlẹ́gbàwá àdìsó ti fi bà wọ́n lórúkọ jẹ́ lọ́dọ̀ àwa mùsùlùmí ọwà púròdúsì gbólóhùn tó túmọ̀ sí yorùbá tó lù yẹn pé wọ́n lọ wá kọ́ ànábì ní kéwú wọ́n lọ wá sí màmá ànábì kò wá béèrè béèrè ṣùgbọ́n ó di mẹ́ta o ó di mẹ́ta. bákan náà ẹ̀sùn tí ó fi kan àwa aálùsúnà ilẹ̀ yorùbá níbi tí o ti ń sọ pé in the course of your interpretation for the hadith wípé bí a bá ṣe ìgbéyàwó tó bá dùn tí a bá ṣe súná ọmọ tó bá lárinrin wọ́n á sọ pé ẹ ti di kèfèrí ìbanilórúkọ jẹ́ nìyẹn jẹ́ látọ̀dọ̀ rẹ sí àwa mùsùlùmí alùsùnà ilẹ̀ yorùbá òkè alùsùnà pọ̀ káàkiri ta ni ẹni tí ọ̀rọ̀ burúkú yẹn jáde lẹ́nu ẹ̀ tí wọ́n fi gbọ́ afẹ́ monítọ̀hún afẹ́ monítọ̀hún ká lè ṣèwádìí bóyá alùsùnà ni tàbí kìí ṣe alùsùnà. bónítàn bá jẹ́ alùsùnà a lè pè sákìyèsí pé ṣíṣègbéyàwó kó lárinrin ṣíṣe súná ọmọ kó dùn ìdájọ́ rẹ̀ kọ́ ni pé ìyẹn di kìfìrí kò sí nínú ohun tí máa sọ mùsùlùmí di kèfèrí. kónítọ̀hún sì padà sórí afẹ́fẹ́ kó tàrọ́jà kó padà níbi gbólóhùn tó sọ kó sọ yẹn. Okay? nítorí pé ẹni tó bá ní èèyàn di kèfèrí lórí ìṣe kan tàbí lórí ọ̀rọ̀ kan láì jẹ́ pé onítọ̀hún dá ọ̀ràn tó sọ di kèfèrí gbólóhùn yẹn máa padà sọ́dún ẹni tó sọ ọ́ wọ́n bẹ nínú gbogbo àdìsí ń bẹ nínú Bukhari ń bẹ nínú Muslim man qala li akhihi ya kafir man qala li akhihi ya kafir títí dé parí ẹ bá pe ọmọ ìyá rẹ̀ kan ní pé kèfèrí o gbólóhùn yẹn yóò kò lé lórí tó bá jẹ bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ yóò padà sí ọ̀dọ̀ ẹni tó sọ ọ́ gbólóhùn yẹn gbọ́dọ̀ lọ sọ́dọ̀ ọ̀kan náà méjèèjì bí ẹni tó lẹ́dàá kúrò ní ìsìláàmù tó bá jẹ̀bi lílẹ̀ yóò kò lé lórí bí bẹ́ẹ̀ kọ́ ọ̀dọ̀ ẹni tó sọ ni ó padà sí so ọ̀rọ̀ yẹn lágbára ọ̀rọ̀ yẹn lágbára àwa alùsúnà sì rèé kì í ṣe iṣẹ́ wa ni pé ká ní lágbájá fúláàánú kọ̀díkáfàrò fúláàánú kọ̀díkáfàrò rárá iṣẹ́ wa kọ́ nìyẹn. téèyàn bá sun tiẹ̀ dùnà tán ráúráú a ní sọ pé ó ti di kèfèrí kó sun tán kó sun kó jóná tán ráúráú a ní ilẹ̀ kó di kèfèrí ok so tó bá sì gà sí pé ẹni yẹn kì í wulẹ̀ ṣe alùsùn náà ara yín ni àgbẹ̀mọ̀ para yín náà ni ó ṣèdájọ́ lé yín lórí nítorí náà. abùkátà sí ẹni tó sọ ọ̀rọ̀ náà pété ẹ bá ṣègbéyàwó tó bá lárinrin yóò sọ pé ẹ di kèfèrí tẹ bá ṣe súná ọmọ tó bá lárinrin yóò sọ pé ẹ di ẹni tó sọ nínú àádùsùn náà kí jáde. àwọn nǹkan mẹ́rin yẹn ó sì wà mi ò tí ì mọ̀ bóyá omi ò tún kún létà ṣùgbọ́n mẹ́rin yẹn ó sì wà nílẹ̀ dákun lèlá mo fi àlá òbí ọ. bí ọba ti ẹ̀kọ́ àwọn èsì ní ìpadà sórí kókó mẹ́rẹ̀ẹ̀rin ọjẹ̀mílógún ọjẹ̀mílógún. ní àná agbẹnusọ yìí nígbà tó ń fún mi ní àwọn èsì ọ̀rọ̀ padà ó ń sọ pé àwọn wàbíyà lòun bá wí wọn bá lùsùnà wì <laughs> àwọn wàbíyà ṣé wàbíyà ni sheikh bonubas ṣé wàbíyà ni ó tún ń sọ inú ọ̀rọ̀ rẹ wípé mo kú kàn pera mi ní náà ni àwọn náà ìlú ìbàdàn wọn ìbá mi ṣe wọn èpè mi sóde ṣé ìpè ẹnìkan sóde ni ó fi jẹ́ náà ọmọ ga o ìpè ẹnìkan sóde ẹ sáwọn ni wọ́n sọ fún ọ fáwọn ọba mi ṣe. sáwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ fún ọ pé àwọn táwọn jálù súná ń lu Ìbàdàn o àwọn jẹ́yẹ sí mi o àbẹ́ mi ni mo sọ fún ọ pé àwọn àrùsù náà tó wà ní Ìbàdàn mo dẹ́yẹ sí wọn ọ mo orí kí ọkọ̀ wa ni ahálùsù náà ẹni tó ń ṣe súnà nínú agbo ẹni tó ń ṣe súnà nínú agbo tí ò dá súnà ṣe ahálù súnà wọ̀lìjàmá ohun yẹ̀dúlù ó ń tọ́ka sí wípé ṣíṣe súnà tá ń ṣe súnà yìí o àríra wa gẹ́gẹ́ bí àásó àríra wa gẹ́gẹ́ bí igi kan tó fẹ́ dágbó ṣe à ń ṣe súnà wa papọ̀ pẹ̀lú àwọn tí wọ́n láwọn ń ṣe súnà mi èmi lè wà ní ayékalẹ̀ kẹ́lòmíì wà ní apẹ́tẹ́ kẹ́lòmíì wà ní àná bódìjà kẹlòmí wà lólúyòrò kẹlọmi wà ní sọ́kà kẹlọmi wà ní ayẹyẹ kẹlọmi wà ní bódìjà ọ̀nkálukú wà ní ààyè ara rẹ̀ à ń ṣiṣẹ́ papọ̀ lórí súnà ni ṣé òde òde bùjẹ́bùdànù lọ fẹ́ kí n mọ káàkiri kí n lè bá a di alùsùnà òde bujẹ́budànù nìyẹn máa fi di alùsùnà ọmọ ga o àríbo ah. ah, ló ti gbọ́ àwọn ah, lọ sọ fún ọ wípé àbúrò yìí mọ́ o ó ń dá súnà rẹ̀ ṣe ni ṣé wọ́n sọ fún ọ pé mi ò ní àwọn akẹ́kọ̀ọ́ tí mò ń kọ́ lẹ́kọ̀ọ́ ni ṣé wọ́n sọ fún wọn pé mi ò ní àwọn ọ̀rẹ́ nínú àwọn àlùsùn náà ni. ẹ máa ń fi ẹ̀tẹ̀ ẹ lẹ̀ ẹ fi àwọn ẹ̀tẹ̀ ẹ fi sílẹ̀ ẹ àmà pàlàpàlàpà. àwọn tí wọ́n jẹ́ bàbá fún wa nínú súnà nínú ìlú Ìbàdàn àti outside Ìbàdàn a máa pera wa a máa pe ara wa a máa ṣe àbẹ̀wò síra wa àmọ́tẹ́nìkan bá fẹ́ ṣe súná ọmọ tó fẹ́ ṣe ṣègbéyàwó ẹni tó bá wù ní ó pè ṣé tí wọ́n bá pè mí kí n kí n di mo gbọ́ mo yà. kí n di mo gbọ́ mo yà ẹ́ àwa ní àwọn alùsùnà gan pé wọn ò gbà mí ní ta ni ò gbà mí ní nínú wọn ta ni ò gbà mí ní nínú wọn. àbòdìgbà tí mẹ́ta bá tó ń fún yín lépè tí mo bá ń ṣépè tí mo di elépè tí mo tí mo ń rọ̀jò èpè léyìn lórí tí mo ń yàkàyàkà yín tí mo ń tọwọ́ bọ ìjọmọlúàbí yín ṣe ìgbà yẹn ni màá tó di àṣù náà ìyẹn kì í ṣe ìlànà súnà náà ìyẹn kì í ṣe ìlànà súnà ẹnìkan tó sì lanu ẹ̀ tàgà tó bú mi tó fẹ̀sùn kàn mí tó o lè rí tọ́ka sí ṣe bí mo challenge ẹ̀ fún mùláánà lórí ẹ̀sùn tó fi kàn mí. ẹ̀yin náà sì fẹ́ kan mo ní pé tẹpẹtẹpẹ ní. tèbútèbú ni ẹ̀yin náà monítọ̀ kò sẹ́ni tó fi lẹ́nu kò sẹ́ni tó dán lójú kò sẹ́ni tó nítumọ̀ sí ó ní sọ lẹ́nu ara rẹ̀ lẹ́nu ara rẹ̀ ló ti ń sọ tó ń fi mí wé ẹlẹ́bọ tó ní ẹlẹ́bọ ni mí tó tún ń fi ẹ̀sùn kàn mí lórí tẹ́rígámà kùrọ̀ánì pé mo fẹ́ dá ògbó ẹ̀ ní mo dẹ̀ challenge ẹ̀